ẹni tí ó ń ta ẹja ẹja àrọ̀ yẹn wípé ṣé ó lè tà fún ẹni tó ń ta àwọn ẹja àrọ̀ àwọn ẹja àbórí kìí ṣé ó lè tà fún ẹni tí ó fi ń ṣe pẹpẹ soup tẹ́pẹ́ ń tọ̀hún sí ìtọ̀ náà tẹ́pẹ́ ó nǹkan tó tó dájú jù ni pé kò sáwọn tí ó rẹ̀ ja yẹn lọ́wọ́ tiẹ̀ ju àwọn ọ̀mùtí tí wọ́n fi mọ̀ ti lọ ṣé ẹni tó ń tẹja lè máa tà bẹ́ẹ̀ fún irú àwọn báyìí ṣẹ̀bá wọn ọ̀tajà kẹsẹ̀ pé ó gbé kalẹ̀ fáwọn tí ń tọ́tí ṣé ìbájú bá nǹkan tó tẹ́kọ̀ọ́ ń tajà tiẹ̀ ẹni tó fẹ́ rà wọn náà máa tóbi ṣe sóye so ìsúnlọ́dọ̀ pé òun bẹ̀rẹ̀ kalẹ̀ fẹ́ tẹ́ pé àwọn tí ń tọ́tí ni wọ́n máa ta ẹja fún tí wọ́n fi ṣe fìfẹ́ ṣó fáwọn ẹni tó mutí ẹ̀yẹn ló tọ́ lẹ́sẹ̀ lẹ̀ tó lóun ní òun náà ní kan bèèrè àbúrò ìsúnlọ́dọ̀ kan tẹja ń tiẹ̀ ẹni gbọ̀dọ̀ wá ń rà ẹni tó bẹ́ẹ̀ rà tí ó fi ṣe ń tọ́ da tó fi ṣe ẹni tó rà tí ó fi ṣe nǹkan mi sọ òsì tó kàn tó pé kì í sóye tí ẹ bá jẹ́ pé so àwọn àwọn ẹlẹ́wọ̀n tí onímọ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ọlọ́run pé lágbájá ẹ̀gbẹ́ tó ń rà òun fi ń ṣe fẹ́sùn fáwọn tí mo fi lọ́dọ̀ rẹ̀ ni wọ́n lè dára máa dọ́jì ẹ̀kọ́ má fi ṣèpè kí n sóye ẹ kò sí ẹja tẹ̀lé rà ń bí lápẹjọ àbí àwọn kan wọn láwọn alábàárà tí ń bá àwọn rà sóye àbí kí n kà sí sóye ẹ̀hẹ́ so láwọn kò ṣàmùnà wà wọ́n